الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على المبعوث رحمة للعالمين سيد الأولين والآخرين إمام الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله الطاهرين وأصحابه المباركين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا واعلموا أن الفلاح هو سمة أهل التقوى وأن الفوز هو فوزهم والنجاة نجاتهم في الدنيا والآخرة قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله وجاهدوا في سبيله لعلكم تفلحون معاشر المؤمنين إنكم في شهر من الأشهر الفاضلة في دينكم الحنيف وفي شريعة نبيكم محمد صلى الله عليه وسلم ألا وهو شهر شعبان ولقد ثبت لهذا الشهر فضائل كثيرة منها حديث أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم في شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم رواه الإمام النسائي بإسناد حسن ومما يثبت به فضل هذا الشهر المبارك حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان متفق عليه ومما يدل على فضله حديث النصف من شعبان فعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله على خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح رواه ابن ماجه وحسنه الألباني فليحذر المسلم من الشرك ووسائله لئلا يكون محروما والله أسأل أن يجعلنا من أهل فضله وأن يخصنا به إنه على كل شيء قدير وبالإجابة جدير والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين وبعد أقين فعلان وبوا أتي الصلاة أتي السلام فوج سوا أولول فوا أن يتيولان وبافر جلاننا وإداء تسع نبي ومحمد صلى الله عليه وسلم كيولان أتيولار كيوما با kó sì máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn aráalé ẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tá a bá tẹ̀lé ìlànà àwọn lẹ́yìn lẹ́yìn eléyìn ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká túbọ̀ bẹ̀rù ọlọ́run ọba síwájú sí bá a ṣe ń bẹ̀rù ẹ̀ láàárọ̀ tá à ń bẹ̀rù ọlọ́run ọba láàárọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ẹnìkan sí dágbà wípé àárọ̀ ni màá ṣe léyìí tọ́ba á ṣe ìbẹ̀rù ọlọ́run ọba yìí máa ń wà pẹ̀lú ènìyàn ní gbogbo ìgbà yìí ìjẹ́ ká lékún ká tún máa tún tẹ̀síwájú nínú ìbẹ̀rù ọlọ́run ọba tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká máa lékún sí torí pé ìbẹ̀rù ọlọ́run táwọn òní òun náà ni àsọọ́lẹ̀ àtẹnumọ́ àwọn ànábì ọlọ́run ọba òun náà ni àtẹnumọ́ ọlọ́run fún àwọn ànábì rẹ̀ bákan náà ẹ jẹ́ ká sì lọ́mọ yìí pé nínú àwọn nǹkan tí ọmọ jẹ́ ti olùbẹ̀rù ọlọ́run ọba tí gbogbo wa náà wá káàkiri ayé òun náà ni èrè èrè ẹ ń bá bẹ̀rù ọlọ́run ọba yóò jèrè láyé yóò jèrè lọ́hùn-ún ẹ ń bá bẹ̀rù ọlọ́run ọba yọ̀ọ̀rọ̀ náà bí gbà láyé yọ̀ọ̀rọ̀ náà bí gbà lọ́hùn ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọmọ fà á yọ kúrò níbi gbogbo ní tán pèlè wu ayé àti wu àlùkìyàmà ọlọ́run ọba jẹ́rìí pé mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ọlọ́run dáadáa ẹ túbọ̀ Islam kó máa tẹ̀síwájú torí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin yóò jèrè láyé ẹ tún jèrè ní àlùkìyàmọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká lọ mọ̀ pé a wà nínú oṣù kan báyà ṣe wà yìí èyí tó jẹ́ sí pé nínú àwọn oṣù tó ní ọlá nínú ẹ̀sìn Islam òun náà ní oṣù náà ó rẹ́sẹ̀ wálẹ̀ nínú sẹ̀ríà ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam kí lórúkọ oṣù náà òun náà ní oṣù Islam tá sí Sha'ban eléyìí yóò jẹ́ ká mọ̀ wípé ẹnikẹ́ni tó bá já wa kúrò níbi ká oṣù Islam ẹ lọ mọ̀ wípé ó ti já kúrò nínú ẹ̀sìn Islam torí bí a lè fi January sin lọ́wọ́n ọba a sì lè fi February wá sọ̀mọ́ lọ́wọ́n ọba a lè fi March lọ sí hajj a lè fi April lọ sí umra torí pé nǹkan táwọn fi máa ṣe jọ́sìn nínú ẹ̀sìn Islam òun náà ni àwọn oṣù ṣẹ̀ríà yìí eléyìí tá a wí yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ọmọ ẹ̀sẹ̀ ń pè ní ṣáàbàn yóò máa wò pé Ramadan òpin oṣù tí kálukú mà náà ni Ramadan bàbá tó pè náà àyè pè dà ẹlẹ́mọ̀gbẹ̀ Ramadan ẹlẹ́mọ̀gbẹ̀ lamulana a tún ti bàjẹ́ bí wọ́n bá fẹ́ pe February tèbò fún yìnbó tó bá ní February yóò sọ fún ọ̀pọ̀ ọgbà kò ní mọ̀ tún ẹ̀ nípa báyìí oṣù Sha'ban tá a wà nínú ẹ̀yìn nínú oṣù Ìsìlámù orúkọ ẹ̀ náà sínú ẹ sì jẹ́ ká lọ́ọ́ mọ̀ wípé oṣù kan tó ní ẹ̀sà tọ́rẹ́sẹ̀ wálẹ̀ tó ní ìtumọ̀ púpọ̀ nínú òfin Islam ní oṣù Ṣàbán ẹ jẹ́ ká lọ mọ̀ wípé àwọn ọlá ńlá kan wà tí Ọlọ́run ọba tó fi rinlẹ̀ fún oṣù yìí àwọn òpó ńlá ńlá kan wà nínú oṣù yìí tó jẹ́ sí pé téèyàn bá dì olúwa rẹ̀ yóò bàdá lè jọ́nà téèyàn bá dì olúwa rẹ̀ yóò mórí bọ́kù nínú wàhálà ayé nínú àwọn ọlá tí ń bẹ fóṣù yìí òun náà ni hadith Usama ọ̀rọ̀ tí ìkan nínú àwọn ọmọlẹ́yìn ànábì tó súnmọ́ ànábì pẹ́kípẹ́kí tánàbí sì fẹ́ràn rẹ̀ tán yányá òun náà ni usamatu ibn zayd òun náà ni kan nínú àwọn sàbí orúkọ rẹ̀ ń jẹ́ usama wọ́n sọ fún wa wípé wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi kwẹ́ṣẹ̀ ló fi mú àǹfààní wá fáwa mùsùlùmí òde òní èyí tọ́já sí ibi ọ̀pọ̀lọpọ̀ wa á kà nǹkan níran ni tá a bá rí nǹkan kan tá a gbọ́ yé a gbọ́dọ̀ tá a bá béèrè àní benefit àwọn sàábí ànẹ́bì rọ́bí Allahu ta'ala anhu tí wọ́n bá ti rí nǹkan kan wọ́n sì béèrè àwọn jàǹfààní ń bẹ̀ àwa tá a dé lẹ́yìn náà á jàǹfààní ń bẹ̀ ẹ wo rí tí sàábí yìí mú wá fáwa tá a jẹ́ àlèwò máa ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam látara kwẹ́sàn yìí Usama bin Zayd ọjẹni tó súnmọ́ ànẹ́bì púpọ̀ bíyàn bá dẹ̀ sùn mí nìyàn èèyàn mọ inú rẹ̀ dáadáa á tún mú òde rẹ̀ bákan náà ẹni pé á máa múfẹ́ǹtì ẹ̀ bí ṣe ń ṣe bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ ẹni yìí tá a pè ní Usama yìí wọ́n wá rí i pé ah, nǹkan kan wà tí ànábì kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn oṣù tó rí kọjá tí ń ṣe nínú oṣù yìí àwọn ọ̀wà dákẹ́ ibi ìwọ́lọ́ máa ń tó o tó fi ń ṣe ń tó gẹ́gẹ́ báwọn ọ̀pọ̀lọpọ̀ wa wá sí máa ń ṣe lóde òní pẹ̀lú jẹ́ ọ̀bà yé wa bí àwọn àfáà náà lélẹ̀ hùn àwọn àfáà wo ló lélẹ̀ hùn sáàfáà nìkan lọ fẹ́ kọ́ wà lè jẹun náà ni gbogbo mùsùlùmí lónìí tí ìsìlámù bá ti mú wa ìyá àwọn àfáà làwọn ilé wọn àwọn àfáà ni wọ́n máa ń ṣe àwọn àfáà gbogbo wa la fẹ́ wà lè jẹun náà tọ́ ọ bá ti rí nǹkan kan tẹ́ni ọlọ́run àbẹ̀lẹ́sìn kan bá ń ṣe tí kìí dẹ̀ ṣe tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe lákòókò kan béèrè kó ọ̀nà ò lè bá sóríire kó lè bá àlà láyé kó sì lè bá àlà ní alkiyama Usama bin Zayd radiyallahu anhu ó ní mo ní yá Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ọba mo pè ọ́ lam araka tasumu shahran min ash-shuhur ìrìn ọkọ̀ gbààwẹ̀ kan rí nínú oṣù kan rí tó bó ti ń gbààwẹ̀ nù Sha'ban tèmi àti ẹ̀ náà wà ń bẹ́yìn Usama bin Zayd radiyallahu ta'ala anhu ó nílò òjíṣẹ́ ọlọ́run ọba mo rí ọkọ ọ̀hún gbá àwẹ̀ ó múra sí àwẹ̀ nínú oṣù ṣàbáàní èyí sì ṣe bẹ́ẹ̀ nínú oṣù rọ́jà ó ṣe bẹ́ẹ̀ nínú jùmọ́dà sáníyà àwọn sọ́nẹ́sì tọ́kàgùn sí oṣù ṣàbáàní ó ń bi ànábì rí báyìí sallallahu alayhi wa sallam ànábì náà wàá sáhùn ẹjẹ báwọn ṣéwù tòde òní ṣe máa fi nǹkan dáadáa tí wọ́n ń ṣe wọ́n máa fi pamọ́ pé ẹ̀yin ò bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ sí àwọn mòwó wá ní ọwọ́ àgbà nákàlẹ́ nákàlẹ́ bó ẹbí ọ̀rọ̀ ìsìn Islam kí làǹgbà náà kalẹ̀ mẹ́rin dàálẹ̀ fáwọn èèyàn kí wọ́n sílọ̀ kí wọ́n rí rí ọ̀nà ọlọ́run ọba wọn rọ́nà bí gbàláyà àti dálùkì yàmà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọba ń fún láǹsà pé dhalika shahrun oṣù táwa nínú ìtawà nínú ṣàbánì yìí oṣù kan ní yaghfulu an-nasu anhu àwọn èèyàn máa ń sùn gbàgbéra kú nínú oṣù náà wọ́n yìí sábà tètè mọ̀ pé oṣù kan tó ní ọ̀la ni ànábì wa sallallahu alayhi wa sallam ní oṣù yìí tí nǹkan bá sì ní ọlá ṣùgbọ́n ọlá rẹ̀ kò tó ní ti ń bẹ lókè àti rẹ̀ ayé ọgbàgbé tààrin bá a ti wípé bá pírẹsidẹ̀ntì ń bẹ níwájú gọ́fúnà tẹ̀lé lẹ́yìn ẹ fi kọmíṣánná sáàrin ẹ tí wọ́n bá fi pírẹsidẹ̀ntì tàn wọ́n fún kọmíṣánná rúmi wọ́n lọ kí gọ́fúnà ni bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣàbánu rí ànábì ní oṣù ṣàbánu ń nítorí ọbọ̀ oṣù kan tẹ́ ẹ tí nǹkan bá dẹ̀ bọ́ sáà gbogbo nǹkan ńlá méjì ayé ọgbàgbé tarin yẹn bẹ́ẹ̀ lọ́fà anábì ní oṣù shaban torí pé ń bẹ láàrin oṣù ramadan tó jẹ́ sí pé ààwẹ̀ làágbà ń bẹ̀ ìjọsìn fọlọ́run ọlá ń bẹ ń bi ramadan tó sì ní àwọn oṣù tó kù bẹ́ẹ̀ náà ni rajab oṣù muharram ni kì í ṣoṣù ààwẹ̀ ṣùgbọ́n oṣù muharram oṣù tó tóbi nínú ṣẹ̀ríà ni rajab ṣùgbọ́n kì í ṣoṣù ààwẹ̀ èyí tí ò yáwọn èèyàn nìyẹn gbogbo nǹkan tó tóbi nínú ṣẹ̀ríà ló tó gbé kálukú tóbi ọjọ́ júmọ́ ó ní tọ́lọ́ fi gbé tóbi ntọ́lọ́ fi gbé tóbi náà ní kọ́ ọmọ tí wọ́n bá ti wá máa tọ́lọ́ fi gbé tóbi nǹkan mi làwọn máa ṣe ń tiẹ̀ ọwọ́ àmà ṣàṣìdánù ẹ ń bá mọ́rọ́ jábù láàwẹ̀ tí ń gbà àwẹ̀ ń bẹ̀ torí bọ́lá ń títí pé oṣù Muharram ni ọkàn ti wàhálà lásán ni torí pé ó ń fi bí para ẹ̀ lásán ni kì í sáàwẹ̀ lọ́rùn fi gbé tóbi fún oṣù Rọ́jàbù oṣù Muharram òun náà ni Rọ́jàbù jẹ́ Ramadan oṣù inú oṣù Muharram ntọ́lọ́ ń fi gbé tóbi fún oṣù Ramadan òun náà ni alukurani tá a sọ kalẹ̀ níbẹ̀ àti ààwẹ̀ àti lẹ́lẹ́tọ̀lẹ̀ kọ́dí àtàwọn nǹkan mí ìtọ́lọ́wọ́n bá ṣe síbẹ̀ so oṣù shaban ọwọ́ ara pálá wọ oṣù méjèèjì láàrin tòkè tóbi ìsàlẹ̀ náà ó bù háyà so báwo wá láti fẹ́ ṣe àwọn èèyàn gbàgbé ráńbẹ ànábì ní sallallahu alaihi wasallam oṣù shaban ìǹtọ́ pàtàwọn èèyàn ò fi mọ́ láàrẹ̀ ó ní fi ọlá rẹ̀ kéré sí àwọn ìǹtọ́ wà lókè àtìsàlẹ̀ rẹ̀ táwọn èèyàn tí wọ́n fi fura sí nìyẹn ànábì wọn fẹ́ júwe fún wa sallallahu alayhi wa sallam ànábì alayhi salatu wa salam ó wá fẹ́ sọ díẹ̀ nínú àwọn ọlá tí ń bẹ fóṣù ni ó ní wa huwa shahrun turfa'u fihi al-a'mal ọlá oṣù ṣàbánu wọ́n ní oṣù ṣàbánu òun náà ni oṣù tọ́lọ́wọ́n ọba máa ń gbé sẹ́ẹ̀rú sìn lọ sókè ọlọ́run máa bá màláìkà ò gbé fáìlì wá sókè turfa'u fihi al-a'mal oṣù yẹn ni wọ́n máa ń gbé iṣẹ́ kálukú lọ sókè ẹlòmí ọmọ òfin kí lélẹ́yìn ah, eléyìí yàtọ̀ sí lẹ́lá tó lè kọ́dúrì o lẹ́lá tó lè kọ́dúrì kádàrá nù ṣùgbọ́n iṣẹ́ tó ṣe la ilaha illallah sẹ́rí àìsílámù orí pọ̀ ń bẹ púpọ̀ béèyàn bá gbàgbọ́ yìí sẹ́rí àdáadáa tó o bá ṣẹ̀sìn tán ó tún ráyè ṣe ń bẹ̀ orí yẹn ni pé àwọn ọjọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tá à ń ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan wọn a máa gbéṣẹ́ wa lọ sí sánmà ṣùgbọ́n ti délì nìyẹn tí ọdún lélẹ́yìn làwọn onímọ̀ sọ wọ́n ní lẹ́ẹ̀kan lọ́dún gbogbo fáìlì iṣẹ́ tó ṣe láyé fún gbogbo tí rárá ṣe ṣe fọ́ àti ṣe fáìlì àti ṣe tó lò láyé yẹn wọ́n wà gbé lọ nínú oṣù wo ni a máa gbé lọ nínú oṣù tá a wà nú ẹ̀ oṣù ṣàbáàní tó rọ̀fà òfin ìhìl àmàl wọ́n máa ń fi àkáǹtì iṣẹ́ kálukú kí ni pàṣẹ́ntéèjì rẹ lọ́dún yìí lẹ́yìn ìgbà tó gba tẹ ọ̀sẹ̀ tán tó gba tọjọ́ tán tọdún nìyẹn ẹ̀rí wọ́n ní oṣù yìí ni wọ́n máa gbé iṣẹ́ wa lọ sí sámà ọlá ńlá kan lélẹ́yìn anábì wa ń tẹ̀síwájú pé sallallahu alayhi wa sallam ọwá ní fa uhibbu an yurfa amali wa ana sa'im anábì ní tọ́fà tí mo fi ń gbààwẹ̀ nínú oṣù yìí tẹ́ẹ̀sí tí mo tó sáà mọ́ ń gbààwẹ̀ dáadáa ń bẹ̀yìn òun náà ni pé mo fẹ́ ó wù mí kọjá sí pé tí wọ́n bá gbé iṣẹ́ mi lọ àsìkò tí wọ́n bá gbé iṣẹ́ mi lọ́dọ̀ ọlọ́run tí wọ́n máa ṣe ìṣirò iṣẹ́ mi lọ́dọ̀ ọlọ́run kọjá sí pé inú àwẹ̀ lè ní ẹrú sìn tí tẹ́ńgbẹ́jẹ́ mi lọ sọ́dọ̀ ọlọ́run inú àwẹ̀ ni mo wà lásìkò gbà nítorí pé wọ́n kọ́ ọbẹ̀ pé Abdulrazak tá a gbéṣẹ́ rẹ̀ lọ sámà yìí àsìkò tá à ń gbé lọ́wọ́ lọ́yìn ó ń ṣe kí ni ọ̀ǹgbà àwẹ̀ lọ́wọ́ nǹkan náà fẹ́ mú jáde sallallahu alaihi ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ yẹn tí àwa máa wò pé ọkì kí ló fà tí mo jẹ́ sí pé tààwẹ̀ lànà sallallahu alaihi ha ẹ̀ kò ó pé kí wọ́n gbéṣẹ́ mi lọ wà á nà mò sọ̀lì mò lọ́wọ́ ọ̀dà fẹ́ yẹ̀wò ní ìsìn ààwẹ̀ àti irun èwo ló tóbi jù ààwẹ̀ ìṣẹ́gbẹ́ ẹ̀rún náà ààwẹ̀ ti ṣẹgbẹ́ ẹ̀rún ṣùgbọ́n ìrun ò ṣe máa kí lọ mi bóyá gbà náà ọlọ́run tí wọ́n ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ lé fájìrì báyìí wà á máa gbà wẹ̀ lọ títí tí ó fi di kíni tí ó fi di magrebi eléyìí dẹ̀ fi yé wa yí pé iṣẹ́ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n máa ń gbé lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀sán ni a ń gbé lọ kìí sòrò tó bá jẹ́ pé òru ni kò ní pé wà á náà sọ àyìn sallallahu alayhi wa sallam ṣàgbàgbẹ̀ dáadáa bánlá yìí ṣe rí ni ló fi jẹ́ sí pé ààwẹ̀ láàrin ìdí tí wọ́n fi mú ààwẹ̀ láàrin kìí ṣe pé ààwẹ̀ lọ́lájú ṣùgbọ́n nítorí wípé ìta afẹ́ gbé lọ yìí ànábì ọmọ ìgbà tí wọ́n gbé lọ́dọ̀ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tọ́ba ìgbà tí wọ́n gbé lọ́dọ̀ ẹni kò ní ìdí kọ́mọ yóò mú ìrìn àwọn ìrìn ìṣẹ́gbẹ́ àwẹ̀ nínú títóbi àti òṣùwọ̀n lọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ṣe eléyìí èyí táàkà yìí yóò yẹ wáyé pé ọlá ńlá ń bẹ fún oṣù ṣàbán nínú ọlá àkọ́kọ́ tá a rí ń bẹ̀ òun náà ni pé ẹni tó dáa ju gbogbo àwọn ẹ̀dẹ́ ènìyàn lọ sí ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú bá ọwọ́ ń gbààwẹ̀ ní oṣù ṣàbán kó lè bá àjẹ́ sí pé àsìkò tí a bá gbé sí eré òun lọ sọ́dọ̀ ọlọ́run wọn ó ròyìn òun fún gbààwẹ̀ lọ́wọ́ yìí tàwa làwa táwọn ọmọ sọ pé àá bó bá dojú àlèkè àmà bọ́lọ̀ ń bá tiẹ̀ fẹ́ bínú gan máa sọ pé àá bí mi ni mo kọ́ ma sáà ti bẹ́ẹ̀ yẹn ẹ rí ẹnu ẹ ẹnu ẹ ń gbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní wípé kó lè bá a já sí wípé iṣẹ́ rí èmi iṣẹ́ mi tí wọ́n bá gbé lọ sí sánmà wọn ó lè sọ pé èmi tí mo ṣiṣẹ́ inú fáìlì yìí aláàwẹ̀ ni mí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe ọlá kan òun náà ni wípé oṣù táwa tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni oṣù tí wọ́n máa ń gbé iṣẹ́ ẹni lọ sí òkè ẹlẹ́ẹ̀kẹta tó wà nù hadithi òun náà ni pé oṣù táwọn èèyàn máa gbàgbéra lọ ni ẹ̀ẹ́dì tó wà náà ti gbàgbéra lọ bá a ti jókòó yìí àwọn ẹni abẹ́rẹ́ wa lè ní pé aláwẹ̀ dànù owó jẹ̀mọ́ wa tó jókòó àti bàbá àtọ̀dọ́ àtọmọ kékeré ẹgbẹ́ àwọn ah, ọgbà kankan láti gbà sí àbáyọ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ anẹ́bí sẹ́mọ́ wa lára àbí ọ̀sẹ́mọ́ wa lára ṣáàrù rọ́fìlà oṣù táwọn èèyàn máa ń sọ pé àti ah, ẹ̀sùn sí nǹkan kan bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́ ọmọ oṣù ṣàbá bá a ṣe wí yìí tó bá tó dọdún tí ń bọ̀ náà báwọn èèyàn ó ti gbàgbé ara náà torí bí ọ̀rọ̀ anẹ́bí sẹ́mọ́ wa lára sallallahu alaihi wasallam àtún gbàgbé náà ṣáàrù ni màkùnrin rọmọdọ́n tẹ̀ dé onu àmọ́ ń gbà àwẹ̀ ṣàbán torí gbé oṣù ìgbàgbéra ni ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn láti mẹ́mbẹ̀ tí a rí hadith kejì tí sọ láti ń bẹ́ fún oṣù ṣàbán òun ni pé ìyàwó àgbà títí Aisha radiyallahu ta'ala anha wọ́n láwọn rí pé kana Rasulullah sallallahu alaihi wa ẹni tó fẹ́ tó àṣírí ilé fún wa nìyẹn tó bá fẹ́ èèyàn sálọ kò sí bó ti fẹ́ farapa tó o ò lè escape ẹ̀ àìsàn rẹ ibi tó weak sí ìyàwó ẹ̀ mà kọ̀kan fẹ́ sí lè sè ibi tó good sí ìyàwó ẹ̀ mà kọ̀kan fẹ́ sọ fún ẹ̀. Àìṣà radiyallahu ta'ala anha ọfẹ́ tó àṣírí bánàbí ti sin lọ́n ọfẹ́ tó fún wa ní sísin lọ́n ta àwẹ̀ wọ́n a máa tó àṣírí bánàbí ti ka Kùránì fún wa wọ́n a máa tú àṣírí bá nàbí sí yẹn náà sílà fún wa rọ́bí aláhu àìníhùn kọ́lọ̀ wọn bá ní yọnu sí gbogbo wọn wọn ò hide wọn ò fi pamọ́ torí pé nǹkan tí ò sí hide ni ń tọ́ dáa ni ìwọ́n tiẹ̀ yẹra rẹ o èmi tiẹ̀ ọmọ sọ fún ìyàwó ẹ̀ fòfò o àṣírí ni wọ́n bọ̀rọ̀ sọ fáyé o àà ṣé nǹkan rí láì sọ fáyé irú àfáà wo tiẹ̀ ni irú ìmáàmù wo tiẹ̀ ni irú ṣéèkù wo tiẹ̀ ni tó bá yẹ pé ṣéèkù tó tẹ̀lé ànábì lẹ́yìn ni wọ́n ó sọ fáwọn ìyàwó ẹ pé ẹ máa sọ fáwọn ẹgbẹ́ yín náà kí wọ́n máa sàǹfà lára ń tẹ́ bá sí lára mi o bánàbí ti ṣe nìyẹn sallallahu alayhi wa sallam aisha radiyallahu anha ó ní ànábì wa sallallahu alayhi wa sallam kana yasum a máa gbààwẹ̀ hatta naqul táàfin máa sọ láàrin ara wa àwọn àyàwó ẹ̀ a sọ láàrin ara wa pé la yuftiru kì í sínú jẹ ní kí àníbi àmọ́ gba àwẹ̀ lọ ń gbà mí sallallahu alaihi ọ̀wọ́ dákẹ́ mbẹ̀ wa kana yuftiru a máa fa àwẹ̀ ẹlẹ̀ ń gbà mí tí a fi máa sọ wípé ànábì ètí ẹ̀ gbà àwẹ̀ sallallahu alaihi ẹ̀sìn Islam lórí mi kò sí pákálẹ̀ kí ní ẹ̀sìn Islam níbo lọ fẹ́ gùn dé níbo lọ fẹ́ gòkè lọ́kọ̀ fẹ́ dé màkàmà kan níwájú ọlọ́wọ́n ọba tọ́wọ́ àti ju ànábì lọ sallallahu alaihi wasallam ànábì a máa gbà àwẹ̀ táwọn èèyàn fi máa sọ pé gbà àwẹ̀ gbà àwẹ̀ làǹdàbì sallallahu alaihi wasallam a sì máa fà wẹ́lẹ̀ tí wọ́n sì máa sọ yí pé ha sallallahu alaihi wasallam nǹkan ń pè lẹ́sìn islam lórí wasatiyya tẹ́gbọ̀n wasatiyya ni pé kọ́ wà lágbede méjì kò sí pákáleke kò sí bìtínà kò sí wàhálà kò sí dààmú ẹ̀mí rẹ kọ́mọ dààmú ẹ̀mí rẹ islam èyí islam ló ń ti ní kánú lọ́yà ń ti ọ̀tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam àwọn ìyàwó ànábì náà sábà àwọn abẹ́rẹ́ máa bọ̀ wà máa rọ ìfọ̀ Rasulullahi sallallahu alayhi wa sallam takmala siyami shahrin illa shahru Ramadan olóhùn òrí kí ànábì ọgbà oṣù kan gbáko láti bẹ̀rẹ̀ dópin òun òrí kọ́ gbà Ramadan nìkan sallallahu alayhi bẹ́ẹ̀ yẹn jáde ń bẹ̀ yẹra rẹ wò tá a lọ jọ ìwọ ọmọ yìí àwẹ biribiri tí wọn wà fún ẹ tó ń gbà tó tún ba tiẹ̀ jẹ́ tí òjò orí ń tọ̀ wá gan ànábì ò gba àwẹ̀ oṣù kan péré àyàtọ̀ ramadan sallallahu alaihi ẹlòmíì wọn wà wọn fún forty days ní kọ́ gbà ẹlòmíì oṣù mẹ́ta àwọn ọba gbà ẹlòmíì ń kan ẹnìkan bẹ mórí kan ní ní máa sinú àà gbogbo ọdún ń gbà náà nìyẹn ní máa sinú ìjọba fẹ́ sinú yọ wà gbogbo àwọn àjọ wá wọn òun wàláì kì í dàwẹ́ ìsìláàmù lọ gbà tó bá ń gba rẹ̀ àwẹ́ ṣe ìtọ́run lọ gbà bọ́ bá rí nǹkan kan tó jọ mọ́tọ́ ọlọ́run tèṣù lórí ìtọ́lọ́run ọba tìríkì sí ìlànà tí a ti máa dọ́dọ̀ ọlọ́run ọba yẹn ọlọ́run ọ̀dà wa sábì àjẹra wa nítorí kálí bá wa súnmọ́ rẹ̀ nítorọ̀ wà lọ́run lọ rẹkọmẹ́ndì fún wa sallallahu alaihi wa sallam látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa wọ́n tó ń gbọ́ mi ní àyè yẹra rẹ o tó máa gbọ́ padà náà yẹ tiẹ̀ o tó bá yẹ́pọ̀ ti ṣé wò rí máa tì látàsìkò yìí lọ gbogbo àwẹ̀ tó bá ti lé pé ọpẹ́ oṣù kan gbáko tó gbà pé lọ́mọ rí pé ó ti tàṣẹ àgẹ̀rẹ̀ kù nù sẹ̀rẹ̀ ànádùwà Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ ń tẹ̀síwájú wa ma ra'aytuhu fi shahrin bá a ṣe gbà wẹ̀ sàbá fẹ́ spain fún wa ń bẹ̀ ó ní wa ma ra'aytuhu fi shahrin ìwà rí ànábì lóṣù kankan rí akitaro sì yá mọ́ lẹ́yìn tó gbà wẹ̀ dáadáa níbẹ̀ minhu fi ṣàbà ju oṣù ṣàbà lásán oṣù ṣàbà lásán ni wọ́n gbà wẹ̀ mọ́ kì í wá gbà pé sallallahu alaihi wasallam ẹlòmí àmà béèrè pé ọ̀dà mélòó wá ní ká gbà mọ́bìnrin lè rí mélòó sáàmà gbà pé sẹ̀ríà ọ̀sọ́ yìí dọ́gba fún ọ ìwọ tó bá mú sẹ̀ríà àti ẹ wá pé mẹ́ta ni ọgbà méje ni ọgbà mẹ́wàá ni ọgbà ó tún ti dá mi ilẹ̀ ó tún ti taṣà àgbàrá kúrò náà sẹ̀ríà ní tọ́lọ́wọ́n ọba ànánábì tí wọ́n bá fi nọ́mbà sí tí wọ́n bá fi nọ́mbà sí ó ti mọ̀ ju wọn lọ nìyẹn o tò nípa báyìí mọ́bì mi léèrè pé tó dá bá kíjú máa tó máa bá mi pé ẹ̀yà kò mélòó wà ní kágbà kò sí mélòó ń bẹ́ẹ̀ bali insanu ala nafsihi basira yẹra rẹ wò ìtagbára rẹ bá gbé ń bẹ kọ́ gbà ó sì rí bọ́ra àná ọlọ́run ọba gbà kó o sì lánìyàn pa ọ̀fẹ́ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so nípa báyìí eléyìí ni hadith míì tó gbé ọlá oṣù Sha'ban wa abẹ́lẹ́wọ̀n ọba ọba láàánú jùlọ kó o wá ní kan nínú àwọn tí ó soríire ní oṣù yìí kó sì wá ní kan nínú àwọn tí wọ́n gbèsè wa lọ sọ́dọ̀ ọlọ́run ọba lásìkò tá à ń gbà wẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba kọjọ́ ní sẹ́ni kọ̀ọ̀kan wa kó sì oṣù ṣàbáàn yìí kó sì ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ wá ẹ jẹ́ kí rọmọdọ́nù kó di bá wa lálàáfíà àtayọ̀ kó sì ní àtẹ̀yìn lẹ́ni kan nínú àwọn tí ó gbà wẹ̀ rọmọdọ́nù tí ó sì fàlàáfíà àti ìgbàgbọ́ àti ọ̀rọ̀ tí ó fi gbà nírọ̀rùn ọlọ́run ọba kó sí ní ọlọ́run ọba kó wa gbogbo ẹnikẹ́ni nínú wa tára ń ní ọlọ́run ọba kó sí rọ̀rùn fún wa gbogbo ẹnikẹ́ni nínú wa tára ń ní ọlọ́run bá kó sọ̀rọ̀ ọ̀run fún wa gbogbo ẹnikẹ́ni nínú wa tára dẹ̀ ọlọ́run má fara ni wa o gbogbo ẹnikẹ́ni nínú wa tára dẹ̀ ọlọ́run fara ni wa gbogbo ẹnikẹ́ni nínú wa tára dẹ̀ ọlọ́run fara ni wa gbogbo ẹni tọ́rọ́ náà gbé gbà ọlọ́run ti jí láíláí gbogbo ẹni tí ò sí lọ́nà gbé gbà ọlọ́run kó sílẹ̀ pàdé àlè sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ẹni tọ́lọ́run ọba ṣe dáadáa fún ọlọ́run mọ́gbà lọ́wọ́ wa ẹni tí ń rí tí ó rí lọ́dọ̀ ọlọ́run kó ti fẹ́ni wa àtọkùnrin wa àtọbìnrin wa àtọmọdé wa àtàgbàlagbà wa ọlọ́run kó sì wálẹ̀ ní tí ó tẹ̀lé sunna anabi wa Muhammad wa akhiru da'wana anil